بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد غير mo sì sọ fún wa alihukuku zawjiya ẹ̀tọ́ lọ́kọláya ẹ̀tọ́ lọ́kọláya ọkọ lẹ́tọ̀ọ́ tí ó fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà nìyàwó lẹ́tọ̀ọ́ tí ó fún ọkọ rẹ̀. ọlọ́run ní walahunna mithlu alladhi alayhinna bilmaruf walirijali alayhinna daraja. sọ́ra àyà yìí náà ó jẹ́ àmọ́ ìpè bọ́kùnrin ṣe lẹ́tọ̀ọ́ tí ó sì fọkọ ẹ̀ tí bọ́kùnrin ṣe lẹ́tọ̀ọ́ tí ó sì fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó ó ní ẹ̀tọ́ tí ó sì fọkọ. ẹ̀tọ́ tíyàwó ní tọkọ ó sì fún ojúṣe ọkọ lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó gbọ́dọ̀ pé fún ìyàwó hukuku màlíyà gẹ́gẹ́ bá a sọ̀rọ̀ sọ̀dák hukuku màlíyà ni yálà owó tá a ná àbí tá a lè sọdọ̀ owó wà náfàkọ̀ owó tí ọmọ àná lé lórí pé ń jẹ́ ìyàwó ẹ̀ nínú ilé. wà hukukun ma'nawiyya àwọn ẹ̀tọ́ mi ń bẹ tí èsẹ̀ tọ owó gẹ́gẹ́ bí adil déédéé ṣiṣẹ́ wa ihsanul ishra ìfarakínra gbígbé nínú ilé sẹ́yìnbà pé ọkọ àtìyàwó mi a máa wà nílé tí ó sì dàbí ìgbà téèyàn wà lójú ogun bí ìgbà kójú ogun ni ẹ wà tí wọ́n tó jọ wà wọ́n tó jọ wà ń sí rúùmù wọn ò sì níjọ fọ́ọ̀n síra wọn imbe mbe bákan náà ihsanul ishra tibul muamala alákọ̀ọ́kọ́ ninu awọn hukuku màálíyà aṣọ fún asodak na ní maharu eto ìyàwó ni tọkọ ó ṣe wa atun nisaha sọdùkọ́ọ̀tì ìnà nìhlà ọlọ́ni ẹ̀ fún wa yálà o fún lójú ẹsẹ̀ abọ́ dájọ́ sí fún ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni anáfakọ̀ wàlíkísùwà wàsúkìnà ká náwó lórí jíjẹ mímu fún ọkùnrin mi ìfẹ́yàwó ó fi obìnrin yẹn síbi tó yẹ pé wàhálà ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí obìnrin yẹn tí ò fíìl pé òun tiẹ̀ wà nílé ọkọ bí ìgbà pé èèyàn wà láàrin ọ̀tá èèyàn iná lóbìnrin yẹn ní ṣe ń gbé gbèsè ayé ọkọ ló sì fà á ibi ó fi sí ni ìyàwó wa gba kámú irú ẹ̀ pọ̀ lọ́jà ara èèyàn ìyá mi. ẹ̀tọ́ ìyàwó ẹ̀ ní ojúṣe tó yẹ kó o ṣe fún ìyàwó ẹ̀ ní kó náwó fún jíjẹ mímu kó o máa raṣọ fún aṣọ tó dáa kó o máa fún kí ìyàwó rẹ ó máa wọ̀ sí ọlọ́run nínú ilé ẹ rí i pé ntọ́dáyé ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà wà tó yẹ pé bóyá torí pò ní sọ fún rẹ òde ni wọ́n wọ̀ sọ lọ tó bá dé yọ ọ́ pààrọ̀ yọ ọ́ wọ̀ ní tí ọmọ rí ọkùnrin lára yóò máa wọ̀ sí nínú ilé inú ilé wọ́n sì ti ní kó o ṣe kó o wọ aṣọ tó dáa kó o máa tẹ́ ọkọ rẹ lọ́rùn ẹ̀tọ́ tó yẹ kí ọkọ ó ṣe fún ìyàwó ẹ̀ yóò máa náwó yóò máa raṣọ fún yóò fi síbi tó dáa ọlọ́ni wàlíwàlídàtú yorùdíìnà àwòládà ọ̀nà hawlayni kàmìlẹ́yìn liman àròdà ayùtìmọ̀rọ̀dọ́à wàhálà lìmọ̀ọ́lùdì làhúrìzìkòhùnà wa kiswatuhunna bil ma'ruf bọ́mọ ó ṣe tọ́jú bí ìyá ó ṣe tọ́jú ọmọ rẹ̀ ọlọ́run sọ ọlọ́run wa ní ojúṣe ọkọ rizikuhunna ọ̀nà nìkan máa náwó bí ó sì máa jẹ bí ó sì máa mu nírọ̀rùn òun àwọn ọmọ rẹ̀ wa kiswatuhunna bil yóò sì máa fún yóò sì máa raṣọ sí wọn lọ́rùn kódà àrùjálù kọ̀wàmúnà alànìsá bímọ àfàdọ̀làlọ́hù bá àdọ́hùn màlàbà wà bímọ àǹfàkù mí ni àmúwálé. ajẹ́ nígbà tó ọ̀bà wa náwó fún ìyàwó ẹ̀ kí lọ́lọ́run fi ń sọ pé kí lọ́lọ́run fi fi ọ́ ṣe àjùlọ lórí ìyàwó rẹ̀ ṣebí torí ẹ̀ náà ni wà bímọ àǹfàkù mí ni àmúwálé torí ń tẹ̀ ń tiẹ̀ wọn ọlọ́run ní ló ń fi ọkùnrin sí alájù lọ lórí ìyàwó ẹ̀ ìdá tọ́ọ̀bà wa ti ná kílà jùlọ. ẹ̀yin ọmọ ìyá mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan experience nígbà míì ọ̀rọ̀ ọlọ́run ọba àlékè ọlá sọ yìí ẹni tó bá ti ní experience ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí máa ń tọ́ ẹ pé gbogbo àlámọ̀rí ìyàwó rẹ̀ ní ọmọ sí ìyàwó ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà lọ́sàn-án lóru òun ní ọmọ sanwó léwe ọkọ ọmọ ṣe bí ìgbà tí ọkàn alọ́kùnrin míì wà tó jẹ́ pé ìyàwó ni ó tún ṣe ntí ó tún jẹ nígbà tọkùnrin bá lọ tó bá tó ti dé kò fẹ́ mọ bí tíyàwó òun ti rí oúnjẹ yóò sì tún jókòó yóò sì tún jẹ irú ẹ̀ ń bẹ ẹ̀yin ọmọ ìyá mi ẹni tí ọba tí ìrírú ẹ̀ ni o irú rẹ̀ ń bẹ o wíwá wa tá a jọkùnrin ẹ ká má fi irú eléyìí òun kọ́ra kò yẹ ṣe ń tọ́ dáa Ah, pé bí gbogbo ẹni tí bá ń ná ọlọ́run bá subhanahu wa ta'ala yóò máa ṣàlékún ni àwọn màláíkà méjì mọ́ nínú àdìsẹ́ oníṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sọ́lá màláíkà méjì ó sọ̀kalẹ̀ lójoojúmọ́ ẹni tí ń ná ọlọ́run bá ń ṣàlékún fún ẹni tí ọ̀nà tó dínwó kúnkún ah, subhanallah ìyàwó yóò wà máa ná yóò máa ṣe wàhálà yóò wà máa dàbí ìgbà tó yẹ pé àrísìkí tiẹ̀ ní ná bí ṣe ń ná yóò tún máa rí mi ìwọ wá diwọ́ kọ̀ọ̀kan owó iléèwé ìyàwó ní ọ̀sán gbogbo ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ sì ni láti ṣe kí ló fi ń jẹ́ olórí nígbà tó bá ṣe. àmì sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ fún àwọn sọ̀hábà rẹ̀ tí ń sọ fún àwọn sọ̀hábà rẹ̀ nínú àdìsí Hakim bin Muawiya Oni à ń tutẹ̀ ìmọ̀ ha ìdí àtàìmtì tó o bá ti ń jẹ kọ́ ọmọ fún ìyàwó rẹ̀ jẹ ni o wa an taksuha idha tasaiti bó bá ti ń wọṣọ máa rẹ ẹ̀yin ọmọ ìyá mi eléyìí ló dáa ojúṣe tó dáa ká máa ṣe nìyẹn Allah subhanahu wa ta'ala sì ṣetán àti tún máa ṣàlékún wa má rẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ má dìnnà ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ a o rẹ máa máa súnmọ́ kọ́ ọ máa ṣe ẹ̀tọ́ ọkọ láya má fi dùn. lọ́pọ̀lọpọ̀ ọgbà iná lọ́kọ àwọn ọkùnrin máa ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé kò é ṣe yí pé ó fẹ́ fi fún ní ìjìyà tọ́lọ̀ ń ní ká fóbìnrin tó bá ti fẹ́ yọwọ́ tá a bá fẹ́ rí pọ́ fẹ́ yọwọ́ ẹ rí pé pèlè ìpele ni òun kàn òun kàn wò pé kan tiẹ̀ jẹun fìyà jẹ láì nítumọ̀ láì nídìí yóò sì jìnnà sí ìyàwó àmọ́ ni kí lẹ́sẹ̀ mi kí lẹ́sẹ̀ mi sẹ́sẹ́ rẹ̀ fún bọ́bá sí ọ kò sì ní í sẹ̀ ṣùgbọ́n ló fẹ́ ṣe ìranu yọmọ o ti dán oríṣiríṣi nǹkan wò ń ta ọ wá délé ọlọ́rẹ̀ kò ṣe ojúṣe tó yẹ kó ṣe fóbìnrin inú ojúṣe tó yẹ kó ṣe fóbìnrin yẹn ni kọ́ ọ máa súnmọ́ ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ni torí pé mọ́dàmù tẹ́ bá ti fẹ́ra yín lọ́nà ẹ̀tọ́ ó san sàdáàkì ẹ̀ sàdáàkì ó fi lẹ́tọ̀ sí ni ọlọ́ni fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah tẹ́ ẹ bá ti rí tí wọn ò bá sí nínú wọn ṣe ẹ̀jẹ̀ éèlà wọn ò máa ṣe ẹ̀jẹ̀ ìbímọ ọlọ́ni ẹ súnmọ́ wọn ẹ súnmọ́ wọn ẹ̀tọ́ ni nisaukum harithun lakum fatu harthakum annashitum ọlọ́ni oko yín ni ọgbà oko yín ni wọ́n ẹ sún ẹgbọ́nú oko yín lásìkò tó bá wù yín nígbà tó bá wù yín arábí sọlọ́lá sọlá ńgbà tí ń sọ fún àwọn sọ̀hábà ọ̀rọ̀ pọ̀ níbi hadithu yẹn tí wọ́n fi ń tó ń wákà àwọn olówó ti ṣe irú tí àwọn náà tó máa ṣe nǹkan kan n ta fẹ́ lò ń bẹ̀ anabi ni wàfi budii ahadikum sadaqa ẹnì kọ̀ọ̀kan yín bá súnmọ́ ìyàwó rẹ̀ ládàá ni ọmọ gbà ńgbà lẹ́yìn máa gbà ládàá àti ìwọ ọmọ yìí pé ó tún máa gbà ládàá ìkànnì àwọn sọ ábàdàn àà èèyàn máa súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ yóò máa gbà ládàá ibi àà síbò ló ní ìyàwó anabi sallallahu alaihi wasallam ó ní ṣé tó bá súnmọ́ obìnrin olóbìn ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ó lẹ́ṣẹ̀ ní ìdàn àjẹpẹ́tọ́ bá súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ náà yóò ládàá ni bákan náà al-mu'amala bil ma'ruf mu'amalatuha bil ma'ruf husnu ma'ashiro ma'ashiratiha ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf ẹ bá wọn lò dáadáa ẹ bá wọn lò dáadáa anabi ni khayrukum khayrukum li ali wa ana khayrun li ali sallallahu alayhi wa sallam ẹ̀ ń junu yín lẹ́ ń tọ́ da sáwárà alẹ́ ẹ̀ má dáa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin irú ẹ̀ ń bẹ àwọn obìnrin níta yóò máa bu wọn lówó wọn ni ẹ máa ń pè mi aláàánú mi ìyàwó tiẹ̀ sì ní bẹ́ẹ̀ lé kankan lẹ̀ fún ni ó ń réde ó ń jìyà nínú ilé látàrí bẹ́ẹ̀ ìyàwó rẹ ìyàwó rẹ àwọn ará ilé rẹ dá sí wọn àwọn dá sí àwọn aráalé bákan náà déédéé ṣiṣẹ́ inú àwọn òkú òkú gẹ́rù màálíyà òní déédéé ṣiṣẹ́ wà ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ tó bá ti níjẹyọ kan lọ ṣe déédéé fàyín khiftum alla ta'dilu fawahida bọ́ọ̀bá ti wá nílé ṣe déédéé kò ṣe kínní kò fẹ̀yọ̀ kan eléyìí àwọn obìnrin máa ń fi ṣètọ́ka láti má fẹ́yàwó lé wọn iṣẹ́ ẹ lè ṣe déédéé ni déédéé ìfẹ́ ni bí wọn náà bá ṣe ṣe síyàwó rẹ abọ́ bá ṣe ṣe sọ́kọ rẹ ọ bá ṣe fìfẹ́ tẹ́ lọ́rùn tó ń wọṣọ gidi tó ń dáná oúnjẹ sí lọ́rùn dáadáa tó ń tẹ̀ láṣẹ ọlọ́run lára rẹ̀ èèyàn ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ àdámọ́ni tóbi bá ti ń ṣe dáadáa sọ́kọ rẹ̀ tóbìnrin náà bá ti ṣe dáadáa sọ́kọ rẹ̀ àdámọ́ni ìfẹ́ yẹn náà máa kúrò ní ìfẹ́ yẹn náà máa kúrò ní iye obìnrin nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ náà ò lè ṣe kínni tí dáadáa wọn lè bá a máa lọ. sọ látàrí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ àwọn ọkùnrin ká mọ̀ pé nínú ojúṣe wa òun náà ni àkàálẹ̀ fúnra wa yìí. bákan náà ojúṣe ìwọ ìyàwó náà tó ṣe fọkọ rẹ ẹ̀tọ́ ọkọ rẹ tó fún ẹ̀tọ́ tí ìwọ ìyàwó tó fún ọkọ rẹ ẹ rí i pé mo ká àyà fún ọ lẹ́ẹ̀kan wala hunna mithlu alladhi alayhinna bil ma'ruf a máa ṣe dáadáa sí wọn wọ́n lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọkùnrin ọlọ́run ni wálé rìjàl alayhinna daraja ẹ wàá rí tí àwọn obìnrin náà máa ṣe fọ́kọ wọn ojúṣe ọ̀gá o ojúṣe ńlá ni o anabi sallallahu alayhi wa sallam ni law kuntu amiran ahadan an yasjuda li pé a mo lè pàṣẹ fún ẹnìkan pé kó pàṣẹ fẹ́ ló pé kó forí kanlẹ̀ fẹ́ lómi ni la amarutu limar ata antas juda leza ojiha ń bá pa obìnrin láṣẹ pé kó máa ṣe kíni kó máa tẹ̀ fún ọkọ rẹ̀ sọ́dà eléyìí ó jẹ́ àmọ́ ìpè ṣùgbọ́n a lẹ́tọ̀ láti máa fi oríkèéríkèé ara wa bí tá a fi ń sin lọ́hùn ká máa ṣe kíni o ká máa ká máa fi wólẹ̀ fún ẹnìkan èyí tá a fẹ́ yọ̀ ń bẹ̀ náà ni pé bí pàtàkì àpọ́nlé tíyàwó tí ó sì fọkọ rẹ̀ bí ó ṣe pọ̀ tó ẹ̀tọ́ tó ní nínú rẹ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ rẹ̀ ntọ́lọ́wọ́n bá lékè ọlá fún ọ tó fi sáàyè kọ̀kọ̀ ọ gbọ́dọ̀ máa sọ falhafidọ́tu kọ́nitatun hafidọ́tun lilọ́gọ́yì bima hafidọ́lọ́ ntọ́lọ́wọ́n ti sọ sí ọ lára kọ̀kọ̀ wọn náà gbọ́dọ̀ máa sọ ọwọ́ títa ajẹran ọkọ rẹ lónìí ọgbọ́dọ̀ máa fẹ́ lómi e, e, kò lẹ́tọ̀ ẹ̀tọ́ ọkọ rẹ ni ẹ̀tọ́ ọkọ rẹ ni láti máa ṣe kíni o kó máa sọ kó máa sọ bákan náà wujubu ta'atihi fil ma'ruf dandan kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ wọ́n á dé fil ma'ruf ìyẹn ni pé kó má jẹ́ pé ní tó fi ṣe ọlọ́run ni o kó má jẹ́ pé ibi tó fi ṣe ọlọ́run la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq kò sí tẹ̀lé kankan tá a fẹ́ tẹ̀lé ẹni tọ́lọ́ ń ká fi wá ṣe ẹni tí ọ̀dà ni bákan náà tọkọ rẹ bá pè ọ́ sí orí ibùsùn ó gbọ́dọ̀ dá lóhùn ó gbọ́dọ̀ dá lóhùn o anabi sallallahu alayhi wa sallam oní ti idha da'a rajulu imra'atahu ila firashihi tọkọ tó péyàwó lọ sórí ibùsùn rẹ̀ fa abati antajiya lọ́ba kọ̀ ní ọ̀bà dọ́kọ rẹ̀ lóhùn onífìmí lẹ́jọ́ kìnìkan kìnìkan láì nídìí kan pàtó tọ́ ọ sọ fọ́kọ. òṣìṣẹ́ là òṣìṣẹ́ bímọ fàbáàtà gọdùbánà àdéhà lọkùnrin yìí lọba tẹ̀ ti ń bínú sí ìyàwó rẹ̀ títí tó fi sùn la'anati hal malaika ika hata wọ́n ní àwọn màláìka ọmọ àṣepèlè ni títí ó fi ṣèkìnnì títí ó fi jí bákan náà ìyàwó nínú ojúṣe tó máa ṣe fọ́kọ rẹ̀ náà ni pé ilé rẹ̀ dúkìá ọkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tó o bí fọ́kọ rẹ o gbọ́dọ̀ máa ṣe kínní o gbọ́dọ̀ máa tọ́jú wọn inú dáadáa o ní kọ́ tọ́jú wọn ẹ rí i pé igun nígbà tí Islam ń sọ ó kúkọ alẹ́ kọ̀ kódà káwé jẹ́ pé obìnrin fẹ́ máa gba owó pé ọ̀ ń ẹni wọ́n lọ́kọ́ lé fún ṣùgbọ́n máa dáhùn tó bá wò wípé ah ṣébèmí náà ni mo bí àwọn ọmọ yìí o gbọ́dọ̀ ṣe kínní o kó mójútó dúkìá ọkọ rẹ kó mójútó àwọn ọmọ tó bí fún ọkọ rẹ ọlọ́run ọba àlekẹ́ láti anabi sọ̀rọ̀ àṣọlá oníkólukùn rọ́ọ̀yì wàkólukùn mọ̀sọ́wọ́lù náà rọ̀yà àti ńgbà tí ń kà lọ ń kà lọ wọn ni ẹ̀rúbìnrin náà alimọ́ra àtù rọ̀ọ̀yàtún fi bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ jìhà adarajà ló náà nínú ilé ọkọ rẹ̀ fàyíyà mọ̀sọ́wọ́là fàyíyà mọ̀sọ́wọ́là tún àrọ̀ ìyà tìhà wọn bí òun náà léèrè bí ó sì da ẹ̀rànjẹ̀ sí ìyàwó rẹ̀ pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ náà nìyàwó náà kì í pé ó dénú ilé ó sojú ro ọmọ wọ aṣọ tí ọ̀dà tí ọmọ kọ ọkọ ní ìrira gbogbo ilé kì í ṣe nǹkan tó dáa á wà nù ilé yọ̀dà bí ìgbà tí à ń jagun òun kálukú ọkàn máa lọ nílọ tiẹ̀ kò ní í sí pé akọkùnrin àti ìyàwó wọn á máa dọ́wẹ̀kẹ́ wọn ò ní fi pa ẹ̀sìn ọlọ́run lára kì í ṣe pé lásìkò tí irun bá tó ilẹ̀ tó wọ̀kà à ń dọ́wọ̀kẹ́ ibi ẹni á dára nù àní máa fi pa gbogbo dáadáa yẹn àní máa fi pa àṣẹ ọlọ́run àní máa fipá ní ara eléyìí ni àwọn ẹ̀tọ́ tọkùnrin ní lọ́dọ̀ ìyàwó ẹ̀ tíyàwó ní lọ́dọ̀ ẹ̀kọ́ ẹ̀ inú àwọn ẹ̀tọ́ tọpapọ̀ táwọn méjèèjì tí wọ́n máa ṣe kíni o tí wọ́n jọ máa ṣe fúnra wọn ẹ rí i pé a ti dárúkọ wọn nínú èntì ọlọ òun náà ni pé òkúkú hercules timta kágbádùn ara ẹni ọlọ́run sí lẹ́tọ̀ọ́ madam tó yẹ pé ìyàwó rẹ ni kì í ṣe ìyàwó oníyàwó gbogbo eléyìí òun náà ni ọ̀pọ̀ àpọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ṣe kíni o tí ó ṣe ní ẹ̀tọ́ fún wa alánàbì nígbà tí ìyàwó aisha wọn àjọ máa sáré ìje wọn àjọ máa sáré ìje anabi sallallahu alayhi wa sallam a máa kún àwọn aráalé rẹ̀ lọ́wọ́ ìyàwó aisha ní anabi a máa bá wọn gbé nǹkan wà lókè àwọn òní bá wa gbé kalẹ̀ bá wa sọ kalẹ̀ nǹkan mọ̀ wà nílẹ̀ àná òní bá wa gbé sókè ṣẹ̀dá gbogbo ẹ̀ èèyàn náà kò sí láìfín bẹ́ẹ̀ nígbà tí wọn náà bá ran ìyàwó rẹ̀ lọ́wọ́ nínú ilé wọn nínú ilé ẹni láti jẹkùtẹ onídodo ta lọmọ níta bóyá fàpẹrẹ nísìn ẹ ń dáná oúnjẹ ló bá dá jẹ́ ìsáré gbómi ìka náà so that ní tí wọ́n ń ṣe máa ṣe á rí i pé gbogbo eléyìí ìwọ àti ìyàwó rẹ lẹ́tijọ́ ṣe kíni lẹ́jọ́ mọ́ kájọ rárá wa lọ́wọ́ kí lọ́kọláya kó lè gbéṣẹ́ mi tí ó rọrùn ìwọ ọkọ mẹ́ẹ̀díyàwó rẹ lọ́wọ́ nígbà tó bá fẹ́ sin Ọlọ́run àsìkò tí ìwọ obìnrin náà mọ́ torí pé o fẹ́ fi dá ọkọ lójú kó máa yan náfìlà lásìkò tí ọ̀yẹ́ ọ̀yẹ́ náfìlà ó gbé ọ sórí ibùsùn àsìkò lọ́wọ́ lọ́ọ́ fẹ́ yan lọ́ọ́ fẹ́ yan náfìlà ẹ jẹ́ àfẹ̀sìn ọlọ́run ká fi gbára wa láàyè ká má fi díra wa lọ́wọ́ ẹ̀tọ́ ara wa ká má fẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ká má parọ́ mọ́ láti fi dí ẹ̀tọ́ ara wa ká má fi dí ara lọ́wọ́ ẹnì wa ẹ má jà máa takò ara wa tó jẹ́ pé o lè máa gun o lè máa jẹ́ kọ́lọ́run ọba àlekẹ́lá kò bẹ̀rù àbí Allah subhanahu wa ta'ala kí ọmọbìnrin sẹ́ni kọ̀ọ̀kan wa kí ọ yọ́nú sí wa àárín lọ́kọláya kí a ọmọ àdá kí ẹ̀sìn ọlọ́run kó sì gbà ààyè ọmọ àlùbáríkà kọlọ́n sì ṣe fẹ́ni kọ̀ọ̀kan biiznillah nínú halkọ tí a tún máa padà sí biiznillah kẹ́ bá a sọ fún wa bí a sì pé mọ̀ọ́dún yìí ní òníwánu ní ahkamu nikah wa talaq at náà ní àpàdà lápàdà kò sí àbí ọlọ́run subhanahu wa ta'ala láàrin lọ́kọláya gbogbo ohun tí ọmọ làwọn ọlọ́run jí ká jìnnà sí subhanaka allahumma wa bihamdik shadu ala ila ila ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin rabbil alamin.